وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واقفر الصلاة على نبيكم مصطفى صلى الله عليه وسلم إخوة الإيمان علم علموا عدم من أعظم النعم نعم التي تفضل الله بها علينا أن جعلنا من حمة الإسلام من حمة مصطفى صلى الله عليه وسلم عباد الله والحديث عن حديث كل مناسبا هو بشير نذير هو سراج المنير والرهوف الرحيم بحمته والحديث عنه مفتاح القلوب وبهجة النفوس إن أسعد الناس من يوافق في عبادته لله سبحانه وتعالى بالصلاة على نبينا محمد صلى الله عليه وسلم فإنها من أجل العبادات التي يترقب بها العبد إلى مولاه سبحانه وتعالى وينال بها مناه في الدنيا والآخرة عباد الله إن هول الناس بشفاعة المصطفى صلى الله عليه وسلم وحكهم بعنايته يوم القيامة أكثرهم صلاة عليه ويعمل بشريعته ويتمسك بسنته وأن يكثر من الصلاة والسلام عليه دائما عبدا إخوة الإسلام إذا كان مولانا سبحانه في عظمته وملائكته وملائكته في في أرضه وسمائه يصلون على النبي محمد الأمي إجلالا لقدر لقدرهم وتعظيما لشانهم وإظهارا لفضله وما أخرنا نحن مسلمين أن نكثر من الصلاة والسلام عليه امتثالا لحمد الله سبحانه وتعالى وقضاء لعباد حقه فقد أخرجنا الله بها فقد خرجنا الله به من الظلمات إلى النور عباد الله أكثر من الصلاة والسلام على النبي محمد صلى الله عليه وسلم يفتح الله عليكم أبواب رحمته وعلم أن الصلاة عليه تشهر الصدور وتنزل الهموم عن أبي طالحة الأنصاري رضي الله تعالى عنه قال حسبها رسول الله صلى الله عليه وسلم يوما تنجب النفس يرى في وجهه بشرى قالوا يا رسول الله أصبحت اليوم طيب النفس يرى في وجهك البشرى قال عجل آتاني هاتم ربي عز وجل فقال من صلى عليك من همتك صلاة كتب الله له بها حشر حسنات ومحى عنه حصر سيئات ورفع له عشر درجات رواه أحمد وعن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا أصبح إذا إذا سمعت المعاذ فقولوا مثل ما يقول ثم صلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه عشر الحديث رواه الإمام مسلم أدعوكم الله أبا àlékún ìkẹ́ ọlọ́run àwòrẹ agẹ́gẹ́ kan ọlọ́run kó máa bá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam jàmá mùsùlùmí èyí ó jẹ́ àkórí khutba wa lẹ́ni òun náà ni fadlu salat ala nabiyyina sallallahu alayhi wa sallam Kasi lẹ́wọ́ Muhammad àmọ́ pé tó dáa ni àmọ́ láwọn ní bẹ́ẹ̀ ìgbà míì bẹ́yìn ọba mọ́lá àtòrí tí ń bẹ́ẹ̀mì nǹkan èyí sáré àti máa ṣe èyàn ní ṣe bó ti yẹ kó ṣe èyàn sì ní máa ro àwọn èèyàn lógó kan máa ṣe ọlọ́dẹ máa ṣe bí eré àmọ́kọ́mọ́dé kàmú lórí ẹ̀ àmọ́bẹ̀ bá mọ ọlá ní bẹ̀mí iṣẹ́ kan tí ẹ mọ orí tó wọ́n rí bẹ́ẹ̀ tí ẹ máa ń parí tó wọ́n rí bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò máa yára ṣiṣẹ́ yẹn ni ẹwà ń ṣẹta ń ṣẹta àti ẹwọ́n wọ́n bẹ̀ ẹnu bá ti jí láwọ́ báyìí tó kọ níbẹ̀ ó ti mọ tí ó jáde bẹ́ẹ̀ ẹni kan bá ní kó máa lọ òní gbé tọ̀ wọn lọ ilẹ̀ jẹ̀mọ́ kí ni ọlá tí ń bẹ níbi ìmọ̀ sàbátù fún àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam jama musulmi ẹjá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba òsìwá níjọ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ìjú ilé rí torí bí àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam bá bá ní a máa sọ̀rọ̀ nípa nábì orí ní fún wa pàpà fẹ́ sọ̀rọ̀ nípa ànábì Muhammad sallallahu alaihi wasallam orin ni a fẹ́ máa sọ̀rọ̀ pa ànábì sallallahu alaihi wasallam a máa sílẹ̀kùn dáadáa sínú ọkàn lẹ́kùn dáadáa a sì máa gbé ìbànújẹ́ kò nínú ìsẹ̀mí rẹ̀dé ènìyàn nítorí pa ń sọ̀rọ̀ pa ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ló fà bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ pa ànábì nípa ìjẹ́ ìyàn rẹ̀ ìjẹ́ ànábì rẹ̀ àtàwọn onítọ́nà bá ṣe fún láyé bẹ́ẹ̀ máa ń gbọ́ àwọn ìṣẹ̀lẹ̀ tá ṣẹlẹ̀ sáàlẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ máa wo ti ṣẹlẹ̀ sáwà ọ̀nà ẹ̀tọ́nà fẹ́ràn lè ṣẹlẹ̀ sí ó lè jẹ́ mẹ́tíkàrí kúlóògbà pé abúrúkan lè fẹ́ sí tẹ́lẹ̀ bóyá rẹ̀ tó yọ sí pé jíjẹ mú ló le fún wọ́n bí ọgbọ́n ńlọ sàbúrú ńlọ sògùn owó ńlọ pààyàn ńlọ jalè bọ́ bá sọ́kàn níbi tí wọ́n débi kan tó ní àníbi táwọn sọ yìí náà ìjà máa pa ọmọlọ́pọ̀ gbà lànàbí sallallahu alaihi wasallam lọ́sàn dandan àdàníyàwẹ̀ gbàtàwà bí lọ́wọ́n lé pé kí ní bẹ́ẹ̀lẹ́ tààjẹ̀ tẹ́lẹ̀ òsì kankan ẹnu làbínú kékeré náà ẹ̀yẹ mẹ́lẹ́jẹ̀ èmi sọ tẹ̀lé dáwẹ̀ ànẹ́bí a máa dà ní àwẹ̀ lọ́sàn nígbà mi bàbá rẹ̀ tí ìnira wá mú tó wá gbọ́rù tàbí ní báyìí kí ló ṣẹlẹ̀ ẹ́ ìtàn ó jẹ́ yóò jẹ́ gíní sábà bí kọ́kàn rẹ̀ bó ti gíní kọ́kàn rẹ̀ ó sí à fún a ní sọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam àbí kó lé wa kún ìmọ̀ ṣẹ́ dáadáa Ànábì ní sílọ́n tó báyìí Ànábì tí wọ́n ti há ní àlìjẹ́nà kó tó kú ó ti máyé tó mú ń gbọ́rọ̀ Ànábì sallallahu alaihi wasallam yóò jẹ́ àmà sáré síbi ẹ̀sìn ìdán ààlẹ́sàláìmọ́ sọ nípa Ànábì sallallahu alaihi jẹmọ́ musulmi èyí tàbẹ́ sọpa ìlú ní òun ni asọ́látù alẹ́kì isi asọ́látù fún anẹ́gbà muhammad sallallahu alaihi wasallam awárí lẹ́ni tí ó bèèrè pé ah, kí la fẹ́ mú bí asọ́látù anẹ́bì ta ni ọmọ pé ayẹ́ká mọ́ asọ́látù anẹ́bì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ń bá sọ̀rọ̀ ọlọ́ọ̀ náà nítorí náà sọ fún wa ní pé intẹ́tì mà ní sọ fún yín kí karán alé sí lórí ẹ̀ àmọ́ nǹkan mi ń bẹ tó pamọ́ síbi àsàlátù ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé èèyàn díẹ̀ ló hàn sí ìsí àsàlátù ànábì àwọn kan bẹ́ẹ̀mẹ́ jẹ́ pé ó ní agbára kọ́dà bí yóò bá sọ́ra pápá sàlátù ànábì èèyàn lè dìde nílá rẹ̀ afẹ́ sí àsàlátù ànábì ó sì lè sábà gbígbà mi tí jáde kó lóṣù láàrùn tó gbé àwọn kankan pamọ́ síbi àṣàlátù àlẹ́bí sallallahu alaihi wasallam táwọn èèyàn máa ilé-ìjẹ́ pé a gbọ́dọ̀ máa sọ nípa àṣàlátù àlẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bákan náà iṣẹ́ àṣàlátù àlẹ́bí sallallahu alaihi wasallam <clears throat> ó lè jẹ́ sábà bí ìṣìpẹ̀ fún tánàbí ó ṣìpẹ̀ yàn tó bá dúró àlè kìyàmà látara ẹ̀sẹ̀ pé látara pé à ń sọ́nà fún àmì sọ́sọ́lá àníbi sọ́sọ́lá ń sọ́bí hadithi rẹ̀ pé bẹ́ẹ̀ bá gbọ́ olùpèpè olùpè wọn nígbẹ́rẹ́ almu'adhin bẹ́ẹ̀ bá gbọ́ tó pè wọn àníbi sallallahu alaihi wasallam àníbi ní ẹ̀yìn ẹ̀ wí nǹkan tó náà wí ẹ̀mọ́ rí kọ́ bá pẹ̀rù tán Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni ẹsí àsàlátò fún èmi Muhammad sallallahu alaihi wasallam ìyẹn pé bá ti gbọ́ tí wọ́n ti máa pẹ̀rù tán ara kátà sí àsàlátò fún Ànábì Muhammad Ànábì wá ni bá sí àsàlátò kan fẹ́ mi Ànábì sallallahu alayhi ashar àsàlátù mẹ́wàá lọ́lọ́wọ́ sẹ́kù mi tán Allah subhanahu wa ta'ala ìsọ́lẹ̀ àlejì ọlọ́wọ́ sí àtàtù fún wọn náà ìnáṣì ọlọ́wọ́ fún ara rẹ tó ní pọ́ sí fún Muhammadu wa sí fún wọn náà àmọ́kọ́ dá ọlọ́dún pé wọ́n ni ọlọ́run ànábì wa ní mẹ́wàá lọ́lọ́run sí lọ́kùn fún ọ ó sì gbọ́dọ̀ yí ọ pé nǹkan ọ̀kan tí wọ́n ṣe fẹ́dà kan bọ́lọ̀ bá ṣe ọ̀kan gan ẹyọ̀kan tọ́lọ̀ jẹ́ ọ̀kan tí wọ́n ṣe lọ kátúwá ní mẹ́wàá a jẹ́ sí pé ìfi orí kékeré tọ́ sí àti ìfi àbá kékeré dáná ńlá ni ọkàn sí àtàtọ̀ ọkàn fún ànábì sallallahu alaihi wasallam ọlọ́run wa sí mẹ́wàá fún ọ tí bá sàtúfàní sọ̀lọ̀lọ́sọ̀lọ̀ bákan náà káàsì àsàtúfàní sọ̀lọ̀lọ́wọ́ alẹ́wọ̀sọ́lọ̀ kò yẹ kó ṣe wá lè mà nítorí pé bí wọ́n bá ń ṣe àsàlátù ọlọ́run fi fa orí fún ọni gbàdẹ́kí ọlọ́run subhanahu wa ta'ala òun gan fún ara rẹ̀ láti ara rà sí rẹ̀ ìsọ́lì alẹ́lẹ́bí àtàwọn màláíkà rẹ̀ wọ́n nǹkan rárí wọn so àṣàtà ní kọsífà nẹ́bí kó lè bá fa orí fún ọ ní torípọ́lọ́wọ́ bá ti sàlátù fún ọ tó wà ní káwọn màláíkà pè wọn ọgbọ́n káwọn màláíkà pẹ̀lú wọn a màláíkà sí pọ̀jù wá lọ màláíkà pọ̀jù wá lọ méjì ní kọ́ bẹ pẹ̀lú rẹ lásán tí wọ́n ń kọ́ tó bá ti kalẹ̀ méjì kọ̀kọ́ nù wọ́n kọ́ ti kọ́ ju ọ lọ náà ni ó ń kà kátó wá sọ àwọn màláíkà màláíkà màláíkà màláíkà màláíkà olúwa ní inna Allaha wa malaikatahu yusalluna ala nabi olúwa ní dájúdájú òun ọlọ́run ọba àti àwọn màláíkà yusalluna ala nabi àwọn sí àsàrátù fáàlẹ́ Muhammad ya ayyuhal ladhina amanu àádọ́ha ọlọ́sọ̀ á náà yá ayú alẹ́dínà àmánù ẹ̀yìn tẹ́tẹ́ ní mọ́ni ẹ̀mí ẹ̀gbọ́ sọ́lù àlejì ọlọ́wà pààlù láṣẹ àṣẹ́ni fún wa ọ̀nà yẹni fún wa káàsì àfẹ́sùfà ní Muhammad sọ́lù àlejì wà sẹ́lìmú tàṣílìmà olùwà pààlù láṣẹ káàsì kàmílìfà ní Muhammad ó ní káàsì asọ́láàtì káàsì asàlá bí ìtọ́nà bẹ̀rẹ̀ wọn káàsì fà ní Muhammad bàbá sí àsásùfà Ànábì sallallahu alaihi wasallam <clears throat> nínú àwọn orí tó wà ń bẹ̀ wọ́n níjọ́ kan bàtà Ànábì jí wọ́n wá rí ìdùnnú lójú ayé lójú àdébáyì kéèkéé inú yẹn máa dùn kí wọ́n fún yẹn rú dùnnú kí yẹn gbọ́rọ̀ dùnnú bí kan ṣe pé yóò hàn lójú yàn wọ́n wá rí lójú Ànábì pé inú Ànábì dùn Ànábì sì kúrò dùnnú àwọn sọ̀hábà àwọn afẹ́sì wọ́n pàdé bí ah ojú yàtọ̀ lónìí o bẹ́ẹ̀ sí wà lónìí yàtọ̀ ń jọ pé ẹgbúrò dùnú kan alẹ́bí ní bẹ́ẹ̀ gbúrò dùnú ni alẹ́bí àdáni àti rọ́bì azawajẹ́ anẹ́bí lẹ́ni kan lọ́wọ́ bá látọ̀dọ̀ náà bá subhanahu wa ta'ala ó ní bá sọ gbogbo àwọn alùmọ̀ rẹ̀ ẹni bá fi lè sí àsàlátò fún wa nẹ́bí sallallahu alaihi wasallam ìtọ́lọ́wọ́ ṣe fún tọ̀hún kataba Allahu lahu biha hashar hasanat láàdá mẹ́wàá dáadáa mẹ́wàá lọ́lọ́wọ́ kọfẹ́tọ̀ ẹ̀ṣẹ̀ mẹ́wàá ọlọ́wọ́ gbẹ̀kú nù ẹ̀ṣẹ̀ rẹ̀ àtàlùfẹ́ yọkan ni o wọ́n fún ọ ní láàdá mẹ́wàá lábá ládá ládá ládá wàláhì nǹkan tó ìwà òlè gbé ni bàbá ṣe ní mẹ́rin àti ìmọ̀ wa ní ọmọ jíkí ládá yé wa lápò ìjúwe Ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹgbá kí wọn kàtà ìfàjìrì tàbí kí wọn kàtà ìfàjìrì tó bá kí ó bá kí Ànábì ní khairu lahu ju ayé àti gbogbo ìgbẹ́láyé lọ èyí wọ́n sọ̀rọ̀ yàn wọn so tó máa ń sọ̀rọ̀ ládáa ládáa kèése kẹtí lákàíwá lè gbé a máa ń sọ̀rọ̀ owó lákàíwá gbé tàbí a ẹni máa sí àrífà ní ìsọ̀lọ́ àrọ̀sẹ́lá yóò rí 100,000 kọ́dẹ̀ bá tẹ́tẹ̀ kéré kọ́dà bó ṣe 100 naira bó ṣe kéré tó tó gbá sí fẹ́ràn owó tó èyí wá jòkó ẹyọ̀kan ní àbí wọ́n láì kò ní fẹ́ yóò mọ́ wá ṣe ó lè ṣe fátí òkú sí di àkàrátù fúra fẹ́ràn ọmọ ó sọ tó bá ti ṣe tẹ̀síbà kan ọ̀rẹ́rì tó wà ti ṣe ọ̀rẹ́rì yóò wá sí ọ̀rẹ́ nira ọ̀rẹ́rì lọ́jọ́ ìtàyò tẹ̀ ti wá rí owó lásán tó wá ń sí kíníkan mílíọ̀n mílíọ̀n mílíọ̀n mílíọ̀n ẹgbà wọn yóò sí lálátàwà ń sọ yìí wallahi láàrin ojúgbótà sọ yìí lọ ládámẹ́wàá lọ́kọ̀ fún ọlọ́wà ní ẹ̀pá ẹ̀sẹ̀ mẹ́wàá lẹ́lẹ́sẹ̀ rẹ̀ lérí àsàlátù ẹ̀yọ̀ kan ní o ẹwà ń fún ní ẹgbà ń fún ní step àgbéga promotion ẹgbà ń fún ní dárájà mẹ́wàá àgbéga tí yẹn fi ń súnmọ́ lọ́n ẹbá fi mẹ́wàá kùn ọkàn gba àgbéga mẹ́wàá lẹ́ẹ̀kan náà ìtọ́lọ́wọ́ fún wa ni ẹ lọ́mọ hamadu gba àdísì náà wa orí bẹ́ẹ̀ bí kéèyàn sí àbáfà ní sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ irú àsàlátù wo lásìfà ní Muhammad ibi tàti nídi àgbọ́yé sí ilé jama àwọn sàábí alẹ́sọ̀ aláhùwà alẹ́ ọ̀sẹ́lẹ̀ nígbàtí àyà ìsọ kalẹ̀ àyà tí ni àjẹ́mọ́ ń kà pé ká sàábà nẹ́bì àyà ìsọ kalẹ̀ àwọn sàábé èsì ìlú àwọn lọ wọ́n lọ bá ní fún ọ káìsí àsàlámù fún ọkùn Amma sàlám ọwá ìsàlámù tọ́lọ ní wáṣe fún ọ̀yí àkọ́dí alamtana ọtí kọwa nínú fàkífà nù sọ́lẹ̀ alẹ́ ó yà kọwa ní àsàlátù kí láwọn bíbélì fún kọwa ní àsàlátù wọ́n kó kọwa sáwọn sábẹ̀ ìgbọ́lọ́wọ́ tẹ́lẹ̀ yọ́mọ́ra táwọn ọrọ̀ àsàlátù fún ara lónìí ìtàwọn ẹ̀rọ àsàlátù dé lónìí wọ́n sì gbé gajú àsàlátù àlébì gan lọ fún ayé agbákí ìbẹ̀ láàrin wọn kọwa lásàlátù wọ́n ní fasakata nàbí sallallahu alaihi wasallam àníbi wá dáadẹ́ díẹ̀ lẹ́yìn gbá ní wọ́n ti fà kúlù kúlù lè sí gẹ̀t am àníbi wá pàṣẹ àwọn àfáà ní àṣẹ táwọn bí pàwọn ní sí àsàlátù ẹgbọ́rọ̀ sí mí ìlú lè kẹsì fún اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم wàlà Ibrahim innaka Hamidum Majid àsàlátò ẹ̀ka sí fún àlẹ́mọ̀ mọ́rọ̀ sallallahu alaihi wasallam ẹwà jẹ́ pé lọ àbọ̀sùn lórí èyàn mẹ́ ló mọ̀ kọ́dá àsàlátò yìí àsàlátò ìlàgbọ̀rọ̀ sí fún àlẹ́bí gbàdàmà kírun lọ́wọ́ àwọn apá kan náà wọn ní mà wọn ní bí ò bá ṣe àsàlátò yìí fún àlẹ́bí sallallahu alaihi lórí irun irun yọlọ́wọ̀ nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n tán ẹwà rí bá nísìn a jẹ́ pé in tó dà láyé ìlànà lẹ́bí lọ́dà bẹ́ẹ̀ni bá gbá sàlátù fún ọdún ní ọlọ́wà ilé ìwé mọ́dá lóhun àsàlátù yìí làwọn bá kú sí fàánù Muhammad ní ẹ̀kọ́ ìlà àwọn Umaru àwọn tábì yìí Imam Malik bó ṣe mọ́kéwú tó kò rọ àsàlátù fún fàánù Muhammad mọ́ bó ṣe mọ́kéwú tó ní rọ àsàlátù fún fàánù àtàwọn àfá salatu tinjina mbẹ jawal kamali mbẹ salatu rifarji mbẹ salatu salatu salatu salatu ó tẹ̀ tó ní friday asalatu bẹ̀rẹ̀ àwọn ẹ̀yà yìí àwọn asalatu wá mbẹ́ o táwọn yẹ máa ṣe èyí tó dájú ká pa àwọn asalatu yìí ti ẹjá lọ mú àdúrà ìmẹ́yà òun ló lórí ọ̀nà òun ní asalatu yìí ó ṣe tí yóò fi gbogbo ládá yìí asalatu tó ṣe tó fi gbogbo àwọn àǹfààní tá a káwọn ní sọ́wọ́tù ibrahimiyya ọ̀n lè sí àsàlátù mi kọ́ ṣe kéde kọ̀ọ̀rì nítorí tó tọ́lọ̀ bá pàwà láṣẹ pé ká sí àsàlátù wọ́n wá léwu láṣẹ tábí láwọn orí yìí náà bèèrè wà lóṣìṣẹ́ sọ́nà alébìnrin eléyìí ẹ̀ máa ṣe bọ́ẹ̀ pẹ́lú ọkọ̀ kọ́ sánà mẹ́wàá fọ́ ìbìrànlẹ́yà وصلى الله على نبينا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله أدعى فالله عليكم في الله كما بقى النبي صلى الله عليه وسلم nínú kútùbà alákọ̀ọ́kọ́ ẹbí pátá ń sàlàyé àwọn ọlá tí ń bẹ káwọn àṣẹ àṣàlùfàṣàlá àwa sọ pé àwọn ewu kan bẹ́ẹ̀mẹ́ nínú àwọn ewu mẹ́mẹ́ rí kọ́dẹ̀ yẹn rí káàkiri látara rẹ̀ àwọn ẹgbẹ́ wa lọ́rọ̀ àsàlátù báyìí tó pọ̀ kọ́dà wọ́n ti já gbàgbé ìta lórí kọ́ wa olóòjọ́ bẹ́ẹ̀ bá bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n náà sáà mọ̀ bí ṣe sọ yọ lè gẹ́rì ara rẹ̀ pọ̀ mọ́ lẹ́mí ara rẹ̀ pọ̀ mọ́ kí lóòjọ́ mọ́ èyí tí wọ́n gbé wa ni ló fi jẹ́ pé àwọn àfáà ká máa sá fún bídíà bíbí àkọ́bá yọjú ó lè pa súnmù mẹ́wàá rẹ̀ fún ọmọ ọlá àwọn tàbí kan ń bẹ tí wọ́n ní agbára gan láwọn ẹmọ́sí láwùjọ tó wáyé ní wọ́n a máa kójú méjì wá àwọn sàátù kájìlẹ̀ sí wọn pẹ́ mẹ́sì wọn alákọ̀ọ́kọ́ sàátù lè fàájì sàátù lè fàájì ẹmọ́sì mọ́ jáwádù wọ́n ti gbé ọlá méjì ju àsàlátù ànábì Muhammad lọ ìdírí bàbá sí àsàlátù ànábì Muhammad ọlẹ́ sí láìlálù àlá tó sì gbà lọ́rátá sọ yìí sọ̀rọ̀tù Ibrahimiyya tánàbí gbé kalẹ̀ èyàn lè sí láìsàlù àlá èyàn ó sì gbàgbó ládá ìtì onídíkù àmọ́jẹ́ àwọn ti kàmẹ́lì àwọn tó gbé kalẹ̀ abúlá ti já ní lẹ́yìn ọgọ́rùn-ún àwọn ọdún tánàbí ti kú lòun tó dáyé o ó ní bíbá sí jẹ́ àríkà mẹ́lẹ̀ àbíkú sálọ àlá fọ́nà táà mọ́mọ̀ pé irun táà ń kí gan tó jẹ́rù ọ̀ràn ẹ̀yàn ọgbà ẹ̀sìn táà mú gbé àbí ọgbẹ́ táà mọ́mọ̀ pé ó ní jẹ́ àríkà mẹ́lẹ̀ kò pé ẹwọ lánàlá ó ti pọ̀jù bákan náà wọ́n ni wọ́n kájọ́ àríkà mẹ́lẹ̀ inú mọ́tò mọ́tò lásìdẹ́sì ẹ̀rọ pé láwọn tí wọ́n sí náà ti jà níyà àwọn náà wúlẹ̀ fọ́ra wọn bákan náà sọ́ọ́tù fàtẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ó bá gbà ló sọ́ọ́tù fàtẹ̀ mẹ́nu alùkùnhánì kẹrì ẹni tí ó bá gbà ló sọ́ọ́tù fàtẹ̀ mẹ́nu alùkùnhánì kẹrì pé ní o bá ká ìwọ́n tó ń ń bákan náà Amara Tijani ó ní àsàlátù fàtí ẹ̀yọ̀ kan sóòrò ó ní orí gbogbo òjò ṣe kọ́mì yẹn bá ṣe láyé lọ gbogbo ẹ̀dọ̀ ọmọdé ènìyàn bá bá ṣe àsàlátù fàtí ẹ̀yọ̀ kan jùlọ wọ́n afọ́láwọn àlàyé táwọn tí wọ́n ń ṣe lórí sọpọ̀ bákan náà ó ní àsàlátù fàtí ẹ̀yọ̀ kan só ó ṣe dédé kí o kàrù kùhán nígbà 6,000 kùránì 6,000 tó wá kàrù láti ẹ̀dùn parí ládá tó bá gbà dédé lágbàgbà sí ìṣàtù fàájẹ ẹ̀yọ̀kan ni amọ́lọ́bìnrin lọ wíbẹ̀ ó ní ìṣàtù fàájẹ ẹ̀yọ̀kan ní ẹbá ṣe ó ṣe lè kíyàn sí hajji kíyàn lọ mọ́ká ní ọ oníkọwà visa mọ́nà nígbà 6,000 tìjàníyà original tìjàníyà na ń sọ kìí sàmà mẹ́kì tó lọ́pọ̀ pẹ̀lú ẹ̀sẹ̀ jẹ́ ìgbẹ̀rẹ̀ tìjàníyà tẹ́ẹ̀sẹ̀ wí ìjíjẹ́ ìdàkiri èyí mọ́ sọ ẹ̀ tìjàníyà tìjàníyà òdí kọmọ́ká tó fẹ́ lọ sí mẹ́ láyé sọ́lì kò ní kírun

táwọn sọ lẹ́lẹ́ yóò tó di jàmọ́ mùsùlùmí bí yẹn bá ti ń ka àwọn nǹkan wáyé ó ti takò alkùnhánì kẹrì ó yí takò súnà Ànábì sallallahu alaihi wasallam kọ́dá ààrẹ tó jẹ́ pé náà sójú lónìí ó ní bàbá ń kírun ó ní ìrún tó kì í kò síṣẹ́ tí ẹ lè ṣe kò sí dára tí ẹ lè ṣe láyé kò sí jọ́sọ́ lè ṣe tó tó kẹ́ ìsìlá pàtí wallahi alazim nínú àwọn súfí òní ló sọ bẹ́ẹ̀ tájọ́ gbáyé ní àti ẹ́ ó ní ẹbá sísọ láti fàájẹ́ ọ̀kan kò síjọ ìtótó ó wá má pè ju ìwá dáadáa kẹ́ ẹ̀kọ́ mọ́ ń wí ó ní tọba kírun àrílà ládàkan náà wọ́n bọ́bá sísọ láti fàájẹ́ ọ̀kan ládọ̀gọ́rùn ọgbà bọ́bá kírun àṣùbá ládàkan náà lọ́gbà ọba kírun ọba kàtàkì ẹ̀yìn wọ́n mọ́ sí wá sí lọ́wọ́ wọ́n mọ́ tí wọ́n ṣe wọ́n mọ́ sí wá sí lọ́wọ́ àsìkò wọ́n sì tó àsìgbẹ́rẹ̀ sókè mo gbẹ́sẹ̀ lérò nígbà yìí ẹni jẹ́ kí wọ́n inú wọ́n mọ́ sí wá sí wọ́n mọ́ sọ fún ẹgbẹ́ àdúgbò ìfẹ́ tí ń ṣe fún kẹ́kì máa ń ṣe o làdánù gbọ́ ọkùn irun bọ́bá tí wá pé máa pè mọ́sálásí ẹ̀dùn mọ́pẹ́ jákè irun tó lọ́wọ́ bá tó ní káàkì jàmá mùsùlùmí ẹjìnlẹ̀ sọ́ọ̀lẹ̀ fàájì ẹ̀mọ́sùmá ẹjá fi ìtumọ̀ rẹ̀

yóò ha in tí ó bá sọ fún yí àpépin tó gbọ́ látọ̀dọ̀ kan ọba ni ìdán ìmọ̀ sí àsàlátù àti sọ̀rọ̀ sọ́lá olórí púpọ̀ ìwú láwà máa ṣe náà sàlátù òun náà ni sọ̀látù ìmìyà oníká máa ṣe pàtàkì jùlọ yóò mú jùmọ̀ yóò jùmọ̀ báyìí alẹ́bí ni a máa sí àsàlátù tó pọ̀ jọjọ́ mi lọ abẹ́lọ́bà lè jọ́lá mọ́sàdíkárí orí látara àsàlátù àti sọ̀lá وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله